بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد àfihàn fún Allah àfihàn ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìú ọ̀rọ̀ fíkìú episode fifteen episode fifteen ní alẹ́ òní alẹ́ òní ní alẹ́ ọjọ́ júmọ́à alẹ́ ọjọ́ déètì òní ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 1443, forty three mo ti fi ìkéde kan síta wípé ní àsìkò tá a wà yìí tí oòrùn ń wọ̀ ní bíi aago mẹ́fà àbọ̀ ìyẹn ti túmọ̀ sí wípé láti bíi aago méje àbọ̀ ìṣáì ti kí nílùú wa. Therefore, anytime after láti eight pm ni ìjókòó wa yóò máa bẹ̀rẹ̀ kò ní máa jẹ́ aago mẹ́jọ àbọ̀ mọ́ bí àsìkò ìrun mọ́gíríbì tó fà sẹ́yìn àwa náà á sún sẹ́yìn tó sún wájú àwa náà á sún síwájú Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa. ọ̀rọ̀ fíkíù eléyìí tí a kà kẹ́yìn níjẹta tíra táǹkà ni tíra akadọ́rì tíra akadọ́rì ọ̀làǹkà. bí a bá tiẹ̀ ní àwílé kan lẹ́yìn ìgbà tá a bá ka tíra tán ni tíra akádọ̀rí yìí ibi tí a bá dé níjẹta ibẹ̀ náà ni a ó padà sí ní òní insha allah. fàrọ̀ idu sọ̀láàt ibẹ̀ ni a ní ìjẹta farahidu salat nítorí bí òjò ṣe ká wa mọ́ orí ètò la fi ṣe pápápá níjẹta yẹn àmọ́ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀kọ́ ibi tí a bá bá ẹ̀kọ́ dé ibẹ̀ náà la gbé e okay? kásáré yán ibi tí a kà níjẹjọ faslun fàrọ ìdòsọlá àlàyé nípa àwọn ọ̀ràn yàn irun irun táǹkì ó ní eh, ó ní oríṣiríṣi ẹ̀ka let me say it in that way ó ní oríṣiríṣi ẹ̀ka ẹ̀ka kan là ń pè ní àwọn májẹ̀mú ìrun the conditions of solat the prerequisites of solat àwọn májẹ̀mú ìrun yìí àwọn ni nǹkan tó gbọ́dọ̀ wà on ground ká tó wá sọ pé ìrun yá afẹ́ kì mo dẹ̀ sọ̀rọ̀ kan níjọ́ tí mò ń májẹ̀mú ìrun iyè mi padà fò ó mo ní ní abala iṣẹ́ àfaraṣe òun ni àwọn májẹ̀mú ìrun ti jẹ́ márùn-ún nínú tírà akádọ́rì ní abala iṣẹ́ àfara ní abala iṣẹ́ àfaraṣe òun ni àwọn májẹ̀mú ìrun ló ti jẹ́ márùn-ún nínú tírà akádọ́rì ní ìjókòó tá a ṣe níjẹta ẹ rí i pé mo sọ pé nǹkan márùn-ún òun ni àfọ onítìrà kà mẹ́rin ló kà mo bá fi kan kún un ọ̀kan yìí ò ṣe yọ ọ́ lẹ̀ torí pé nínú tírà akádọ̀rì àwọn kan tí wọ́n pè ní májẹ̀mú ìrun òun ni nọ́mbà one ìmára níbi ẹ̀gbin àti dọ̀tí mo lápá ìyẹn pọ̀ sí ẹyọ kan ìmara nìmara ìbáà jẹ́ ti ẹ̀gbin ìbáà jẹ́ ti dọ̀tí ìmara nìmara ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní bíbo ìwòhò ìkẹta wíwá àdójúkọ kíbúlà ìkẹrin gbígbé ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ jù sílẹ̀ mo ní ọ̀rọ̀ sísọ yẹn àti iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn òun náà bọ́ sí abala ẹyọ kan so tá a bá wò ó ohun tí tíra akádọ̀rí kà gẹ́gẹ́ bí májẹ̀mú ìrun ó jẹ́ mo wá ní okù ẹyọ kan ẹyọ kan yẹn náà kò ṣeé fi ilẹ̀ ẹyọ kan yẹn sì ní kí àsìkò irun kó wọlé tí dídójúkọ kíbúlà tó bá jẹ́ májẹ̀mú fi gbàrún tí ṣíṣe ìmara tó bá jẹ́ májẹ̀mú fi gbàrún kásìkò òrùn ó tó ń kọ́ kásìkò òrùn ó wọlé ká tó pèrun ká tó kí ń kọ́ kí ló máa jẹ́ condition ló máa jẹ́ ẹ̀ ohun tí wọ́n ń pè ní condition ọ̀run tàbí condition ẹ̀ka kan nínú ìjọsìn ó ní àwọn nǹkan tó máa wà on ground ever before ká tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ nínú nǹkan tó máa wà on ground ká tó bẹ̀rẹ̀ irun kíkí lásìkò oorun nínú nǹkan tó máa wà grand ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn òun ni pé ká ti dá kíbúlà mọ̀ nínú nǹkan tó máa wà grand kó tó di pé a kírun òun ni pé gbogbo àròyé ilé ayé àwọn iṣẹ́ tá à ń ṣe á pàtì. ok barakallahu fikum tọ́yì àwọn májẹ̀mú nìyẹn mo wá sọ wípé àwọn májẹ̀mú yẹn o. minahia tẹlifíkì ní sáìdì fíkìw ni o pé ẹnì yòówù tó bá fẹ́ kírun ìrun tọ́lọ̀wọ́ bó gbà lọ́wọ́ rẹ̀ májẹ̀mú márùn-ún yẹn ó gbọ́dọ̀ pè sí lára minahia tẹlifíkì mìjàmbélé fíkì ní sáìdì ti kíni fíkìw ó wá kù ti. àkìídà kò yí ọ ní ọ gbọdọ yí ọ o wàhálà ọ gbọdọ yí ọ ní sáìdì fíkìú ni pé ẹni tí ó kírun àwọn kọ̀ǹdíṣàn kan gbọdọ ti wà fulfill ìmara àsìkò irun dídákíbúlámà bíbo ìwòwò ara òkè àti gbígbé wóróbótò àti erépa ṣíṣe gbígbé jùlẹ̀. gbogbo tá a kà á yẹn let me put it to you kí n wò bóyá bóyá mùsùlùmí tiẹ̀ ní ọ àbẹ́yẹ ṣe mùsùlùmí gbogbo ń tà kálẹ̀ yẹn ǹjẹ́ kírísítẹ́nì tó bá pé kírísítẹ́nì tó bá pé májẹ̀mú yẹn só fi kírun. ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi ní life ẹ kọ̀ọ̀kan yes or no sọmọ pé káàbò ìhòòhò ká ṣe ìmọ̀ra ká kọgbé sí kíbúlà kásìkò òrùn ó tó ká gbé àròyé àti erépá ṣíṣe ká gbé jù àbí iṣẹ́ ṣíṣe ká gbé fún ìrun all these five conditions okay ká assume pé kìrìsìtẹ́nì kan tó gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀ ó wá pé gbogbo májẹ̀mú yẹn ṣé tó bá wá kírun sọ́nà wọ́n gbàrún ẹ̀. àbọ̀ fẹ́ rúùlù ẹ̀ how to be pé àlérí Christian tó máa pé gbogbo àwọn májẹ̀mú yẹn tí ó lọ wẹ̀ ìwẹ̀ di wàhálà yóò wẹ̀ wọ́nká yóò ṣàlùwàlà àsìkò òrùn òtò yóò tì yóò ìwòhu ara rẹ yóò kọ́ gé sí kíbúlà wa mùsùlùmí ṣé tó bá kírun sónírun kò nírun wàláì kò nírun. ló fi já sí pé ẹ̀yin bàbá wa ẹ dákun tẹ́ bá ti ń kọ́ wa ní tíra fíkìú ẹ máa sọ fáwọn ọmọ kẹ́ wípé lábala fíkìú lélẹ́yìí o ó ku abala àkìídà o torí pé ẹni tí ó kírun fọ́lọ́hun ní agbègbè àkìídà ó gbọ́dọ̀ ní àdìọ́ kankan ó gbọ́dọ̀ ní àwọn ìgbàgbọ́ kan. tí ó wà lórí ọkàn àyà rẹ̀ otherwise bí bẹ́ẹ̀ kọ́ gbogbo mọ́jẹ̀mú tá a kà nínú tíráfíkù yẹn asan ló máa jẹ́ fún òun imagine kẹ́nìkan máa gbé eégún kó sì máa bá wa kírun kọ́ wa sọ pé òun ní mọ́jẹ̀mú pé àwọn májẹ̀mú ìrun ó pèsè ńlá náà kẹ́nìkan máa ṣe aleluya kó máa pe jésù lólúwa tó lùgbàlà rẹ̀ kó sì máa bá wa kírun kó ní májẹ̀mú irun ó pé sí lára kẹ́nìkan máa bọ ṣéwù kó máa bọ ṣéyá àwọn ṣéyá àwọn òṣòròǹga mùsùlùmí nù àwọn ìyá òṣòròǹga mùsùlùmí kẹ́nìkan máa bọ wọ́n kó máa kírun kó sì lóò nírun ó nírun wàlẹ́ ò nírun <laughs> ò o ò nírun tó wa nígbà tó bá pass níbi àkìdá tí àkìdá rẹ tó jẹ́ àkìdá al-islamiyya as-sahiha tí ìgbàgbọ́ rẹ tó jẹ́ gbàgbọ́ ti islamu tí èèwà ṣe ìgbàgbọ́ ti islamu ti tìjàníyà tí kìí ṣe ti kọ̀dìríyà. tí kì í ṣe ti ahamadiya tó jẹ́ ti asọ̀híhà tó jẹ́ ìgbàgbọ́ tó lálàáfíà nígbà náà lásẹ̀wá wo abala àwọn kọ̀ǹdíṣàn irun tó jẹ mọ́ ti fíkìwù. mo rántí lọ́dún kan wọ́n lọ ṣe lẹ́kítọ̀ kan ní yunifásitì ìbàdàn fáwọn MSS ní 1994 àbí 1993 either 1993 or 1994 mo ṣe lecture yẹn ní Central Mosque ti ibẹ̀ lọ́jọ́ náà lọ́hùn mo wá ní amadi yẹn ṣe mùsùlùmí o ẹ má jẹ́ wọ́n tàn yín jẹ o amadi kan wá wà ń bẹ wá ní àfáà ẹ àwọn kì í ṣe mùsùlùmí sáwọn èkírun ni à mo ní irun irun yín ọlọ́run ò nídìí ẹ̀ ẹni tí ò lákìídà ẹni tákìídà ẹ̀ ti bàjẹ́ ìbá àpé gbogbo mọ́jẹ̀mú tí káàlẹ̀ fúnrun kíkí ọlọ́run ò ní gbàrún rẹ̀ your your faith your creed is like foundation any building, any structure that lacks foundation, solid foundation, is nothing. Ìgbàgbọ́ rẹ, àdìọ́kàn rẹ bí ìpìlẹ̀ ilé ni. Èyíkéyìí ilé tí ó bá ti nípìlẹ̀ rere yóò dàwó ni. Nítorí náà, kódà bẹ́ẹ̀ yóò ti dà níyà ẹ̀ nírun. lẹ́yìn alámadíyà kírun ẹ̀ nírun ẹ̀ ní torí pé ọ̀rọ̀ yín bí ọ̀rọ̀ amókùn ni láti ìpìlẹ̀ lọ́rọ̀ yín ti wọ́ àkìdá yín ti wrong àkìdá yín ó ti wrong ó ti astray ó ti sọ ó ti sọnù ó ti kúrò lórí òpópónà tó yẹ kó wà bẹ́ẹ̀ bá kírun dáa. bí ará mọ́kà ọlọ́run ò lè gbà lọ́wọ́ yín torí pé àkìídà tẹ́ ẹ ní tẹ́ ẹ fi gbà pé ṣéwù amada Tìjàní wòlíì ọlọ́run ni ó ti kó bá yín ó ti kó bá yín àkìídà tẹ́ ẹ ní tẹ́ ẹ fi lè sọ pé ọlọ́run sọ sọ̀rọ̀tún lè fàátì kalẹ̀ fún muhammadu bikiri lẹ́yìn kùránì ó ti kó bá àkìídà tẹ́ ẹ ní tẹ́ fi lè gbà wípé sọ̀rọ̀tùlì fáàtì ẹ̀yọ kan ó dọ́gba sí àlùkùránì nígbà ẹgbẹ̀rún mẹ́fà ó ti bá ti ń jẹ́ hadhihi hiya al-umuru allati èyí ni àwọn issues tí ó wà controversial kò wà controversial bó ti dá níyà kí n títí Jésù fi dé ọlọ́run ò lè gbà á nígbà tí ṣéyá náà bá ń kírun ni ṣéyá bí ṣéyá kírun tí jésù fi di ọlọ́run lè gbà á ṣéyá àjẹ́ àjẹ́ ẹ̀sìn àjẹ́ ẹ̀sìn ṣé ìwọ rí ìwọ rí ẹnìkan nínú àwọn ẹni ìṣáájú kópe rẹ̀ ṣéyá rí ni ẹ lọ ẹ lọ ẹ lọ wọnú ẹgbẹ́ ayé ẹgbẹ́ òkùnkùn ẹ wá dàpọ̀ mẹ́sìn ẹ wá ń pera yín ṣéyá èyí ìmọ̀ ẹ̀sìn kò sí fún yín àmọ́ ẹ mọ̀gùn tó dájú àti àwọn àfọ̀ṣẹ burúkú ó ń bẹ lọ́wọ́ yín ẹ wá dọkọ ọmọkọ yín lọ́wọ́ àwọn ọkọ yín wá dìgbẹ̀wù dání aláwọ̀ tù wọ́n lẹ̀. so ọ̀rọ̀ àkìdá àkìdá first CQ second àkìdá ni ó nípìlẹ̀ ó ní nọ́mbà one ló fi já sí pé káàkìdá ilẹ̀ rọrùn kó lè ríbi jókòó sí lọ́kọ̀ àwọn sọ̀hábà good thirteen years lànàbì fi pèpè lọ síbi àkìdá nílùú Mẹ́kà it was after thirteen years kí wọ́n tó bẹ̀rẹ̀ ìrun kíkí ààwẹ̀ gbígbà zàkà yíyọ hajj ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí náà tí kìrìsìtẹ́nì bàbá wa kírun kò ní irun bí lẹ́bọ̀lóògùn babaláwo ẹ̀ka babaláwo ti pọ̀ àwọn babaláwo kan bẹ̀ tẹ́ ń pè wọ́n ní oúnjẹ ọkọ̀ tí nu ó ń jálàbí babaláwo ní jẹ́ bẹ́ẹ̀ o babaláwo ní jẹ́ ó jálàbí o àfáà tó bá ti béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo lẹ́ ń ṣe tó ní àfáà ń jálàbí lòun tó ní òun máa ń dáyàn lóhùn ni iṣẹ́ àfáà lòun ń ṣe ó ń jẹ́ babaláwo ni babaláwo tó yanjú ni ó ń dáyàn lóhùn sọ jẹ́ medical doctor ni àbò jẹ́ àbò jẹ́ nọ́ọ̀sì òfin dáyàn lóhùn àwọn àwọn táyé ń ṣe ayé jọ ń ṣe gbogbo yín tí ẹ̀ pàdé ń ṣe gbogbo yín ẹ̀yin lọ kó wàhálà ayé yín ẹ̀yin lọ kó bá àfáà kan ẹ́n láwọ́ sànù wa o. so abala àkìídà abala àkìídà a ni ò ní jẹ́ kọ́lọ́hún ó gba ẹ̀sìn lọ́wọ́ amadi o ni ò jẹ́ kọ́lọ́hún ó gba ẹ̀sìn lọ́wọ́ mùrídìí o a sọ pa A sọ pé a sọ fún ọ wọ́n ló gbọ́ o wọ́n ló gbọ́ o agídí ló kó borí o nígbà máa wọlé ntọ́nkù rẹ̀ láàfáà tó tó gbogbo oògùn janganjangan oògùn oògùn asọ̀rọ̀ àrìmọ́lẹ̀ gbogbo ẹ̀ tọ́wọ́ á dàbí bí ó ṣe dẹkoréètì ilé àbíjà àbí ilé fádéyì ó sì máa pèrè mùsùlùmí on what ground on what ground O jẹ́ lọ túbá so ló fi já sí wípé tá a bá ń ka síra fi kíw ohun táwọn fi kíw wà àpáǹtì wọn ni iṣẹ́ àfaraṣe tá a bá ń ka síra àkìdá ohun táwọn alákìdá wà àpáǹtà ó iṣẹ́ àfọkànṣe méjèèjì lápapọ̀ mọ́ra wọn iṣẹ́ àfọkànṣe sì nípìnlẹ̀ kó tó kan iṣẹ́ àfaraṣe. aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa so ẹ jẹ́ ká di àárín yẹn mú dáadáa o tọ́yì lẹ́yìn náà làwa sọ pé àwọn ọ̀ràn yẹnyìn run fàrọ̀ idu sọ̀làt àwọn ọ̀ràn yẹnyìn run àwọn nǹkan tí wọ́n kà sínú tírà yìí gẹ́gẹ́ bí ọ̀ràn yẹnyìn run àkọ́kọ́ ń bẹ níyà níyàtú sọ̀láàtì àlèmọ̀ náà àníyàn ìrun àlèmọ̀ ayánà eléyìí tí a máa ṣe àdáyanrí rẹ̀ ìyẹn ni pé o gbọ́dọ̀ mọ ìrun tó o fẹ́ kí ní pàtó mo sì sọ fún wa wípé kì í sọ̀rọ̀ ọ̀nà wáyé tù sọ̀ láátà o wọ́n yìí sọ ọ́ lọ́rọ̀ o nínú ọkàn rẹ ló ti mọ ìrun tó o fẹ́ kí ní pàtó wàtàkì bí rátùlì ìrọ́m ṣíṣe Allahu akbar tí máa ń sọ iṣẹ́ tí èé ṣe ara ìrun di èèwọ̀. fún olùkírun yẹn là ń pè ní tẹkibiratul ihram kó o dúró ṣe é ọ̀ranyàn ni ṣíṣe rẹ̀ ọ̀ranyàn ni ìdúró ṣe rẹ̀ ọ̀ranyàn ni gbogbo nǹkan wọ̀nyí ni mo ti ṣe lálàyé ní ìjẹta o mo kàn tún sáré yan fún wa ni o òkè wàlífàtíà kíké fàtíà wàlíkìyàmù làhá. kíké ní ìdúró ọ̀ràn èèyàn méjèèjì o òkè fatia kíké rẹ̀ ọ̀ràn èèyàn ni nínàrókè ọ̀ràn èèyàn ni wàrúkú kátẹ̀kọ̀rọ̀ wọ̀ lórí irun ká fi ọwọ́ lé orúnkún wa méjèèjì ọ̀ràn èèyàn ni o wàrọ́fùrùn mi níwù ká sì dìde kúrò ń bẹ̀ ká gbé orí sókè láti rùkú ká nàró padà ọ̀ràn o. Wasujudu alàlìjàbọ̀hà ká forí lélẹ̀ kó ga sí pé orí wa tó lélẹ̀ bí iwájú orí wa ló kanlẹ̀ ọ̀ràn yẹn ni o asujudu wọ̀rọ̀ fún mi níwù ká gbórí kúrò ńbẹ̀ náà ọ̀ràn yẹn ni o wọ̀lẹ̀ ìtìdáàlù ìtìdáàlù ni kéèyàn dúró tọ́ mọ́dùú ẹ̀gẹ́ ẹ̀gẹ́ bí ẹni tí nǹkan ń ṣe nígbà tí nǹkan ò sí ọ́

iwájú olúwa ẹlẹ́dà ẹ ló wà ó farabalẹ̀ ni wọ̀tẹ̀rìtìbù báyìí náà farọ̀ ìdìhà àwọn ọ̀ràn yẹnrún yẹn títò wọ́n bí Quran ṣe tò ó from ìnàró wá sí rùkú kú òun rùkú wá sí nàró lọ sí forí kanlẹ̀ jókòó padà forí kanlẹ̀ títò rẹ̀ nìyẹn. ọ gbọ́dọ̀ kọ́kọ́ lọ forí kanlẹ̀ kó o tó rùkù ọ̀ràn yẹn ni kó o tò ọba ṣe bánà bí ṣe yẹn ọ̀ràn yẹn ni kó o tò bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ forí kanlẹ̀ ṣáájú rùkù ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ kọ́kọ́ rùkù kó o tó ké suratul fàtíà ó dálì wàsálàmù. sísálámà lórí irun ara ọ̀ràn yẹn irun ni wàjúlùsùhù àlẹ́bí yíkọ̀ rínuhù ìjókòó tó o jó tó o fi sálámà ìjókòó tó o jó tó o fi sálámà ọ̀ràn yẹn lòun náà ló ti yé sísálámà ọ̀ràn yẹn ni tí wíwọlé pẹ̀lú Allahu Akbar tó bá jọ̀ràn yẹn jíjáde kúrò ńbẹ pẹ̀lú sálámà kí ló náà máa jẹ́ ni tí nínà ró ṣe Allahu akbar yẹn tó bá jíjókòó sálámà jáde kí ló náà máa jẹ́ ọ̀ranyàn ló máa jẹ́ it's very simple ok ó simple dáadáa náà ó ni ó sì ṣe kó o ṣe tẹkibiratul ihram ọ̀ràn yẹn ni kó o wà lórí ìnàró ṣe ọ̀ràn yẹn ni kó o sálámà kó o tó kúrò lórí irun ọ̀ràn yẹn ni kó o wà lórí ìjókòó tó ti sálámà ọ̀ràn yẹn lòun náà ní báyìí afẹ́tẹ̀ iwájú insha allah nínú tírà akadori page twelve page twelve wàṣáritù níyà nínú tírà yìí a sọ fún ọ pé ọ̀ranyàn ni àníyàn mo dẹ̀ sọ fún ọ pé àníyàn tí wọ́n ń sọ nu tírà yìí àti nu tírà míì kò túmọ̀ sí náà wáyé tù sọ láátà kò túmọ̀ sí ok àfàwa ni mọ́jẹ̀mú àníyàn tó fẹ́ ṣe yẹn àníyàn tó fẹ́ mú wá lórí ọkàn rẹ yẹn ó ní májẹ̀mú o mùkọ̀rọ̀nàtù ha lè tẹ̀kìbírọ̀tì ìrọ̀m mùkọ̀rọ̀nàtù ha àníyàn rẹ yẹn ó gbọ́dọ̀ kọ́ra náà ó gbọ́dọ̀ súnmọ́ tẹ̀kìbírọ̀tù ìrọ̀m how báwo ló ṣe jẹ́ níyà rẹ. kan wà mẹ́tẹ́ kan echoes ẹgbẹ́ sí zero. àwọn nǹkan tí mo ní kẹsì nìyẹn o zero last ló gbọ́dọ̀ wà. now ó fẹ́ kírun nísìn ó fẹ́ sí akbar allahu akbar bẹ̀rẹ̀ wọ́n ní dandan ni kò ṣe nínà ok tába débi ẹ fàdọ́ ìlú sọ́láàt níbi àwọn iṣẹ́ àtigbọ́rẹ̀ ẹ̀rùn ibẹ̀ ló àbí suna súnà ẹ̀rùn wọ́n padà gbọ́ pé gbígbé ọwọ́ sókè àfọ́ ó pè ní aida suna tàbí fàdọ́ ìlú yóò pè lọ́kàn ń bẹ̀ ntí fẹ́ ṣáájú ẹ̀ pé ntí fẹ́ ṣáájú ẹ̀ sọ ok àfa wa sọ nísìnyí pé ìwọ tó o fẹ́ mú èròǹgbà ìrun wá mùkọ̀rọ̀ náà tù há bìtẹ̀kìbíratìlì ìrọ̀m ọ gbọ́dọ̀ súnmọ́ tẹ̀kìbíratìlì ìrọ̀m ìyẹn ni pé àsìkò tó ṣe báyìí Allahu akbar ní àsìkò yẹn ni wàá túnú ọkọ ẹ wàá túnú ọkàn rẹ sọ pé a sọ pé orí ọkàn ni níyàwó àsìkò yẹn wàá pe ọkàn rẹ wálé pé i'm now on salat subuhi lillah tí wọ́n sọ àsìkò tó sọ pé allahu akbar tó bẹ̀rẹ̀ ẹrú yẹn lásìkò yẹn wàá pe ọkàn rẹ wá wàá dá ọkàn rẹ padà gbogbo ibi tọkàn rẹ bá wà ó dá padà sórí ìrun. torí lásìkò yẹn gangan ni ó irun